This audio is brought to you by MDCU Recording Studio. Please consider donating to help our running cause and future projects by visiting www.maxwatch.com slash donation. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمه الله وبركاته ọmọdé sí ajínlẹ́lá ìkáyà sí òhúrì iná jí ní ramadan ọ̀rẹ́rẹ́ mi ilẹ̀ akàfẹ́ ìfẹ́ ìṣirò rẹ̀ rí òhúrì yìí ń ta ọ̀rẹ́rẹ́ mú ní tó mọ̀rí sọ̀rọ̀ sọ́lá mi ń jíra ọ̀rọ̀ máka wọn mọ̀dínà anáfẹ́rẹ́ ìhánányé sáyẹn ajínlẹ́ náà ìhánányé ìhínbá inú òkúrúbá rẹ̀ títọ́rọ̀ náà sẹ́wọ̀ ọmọdé yìí sí weli zikara iba mwezi bi ilai omuli nakare roronyo zono senne abika roro uta mana koseyo domuli hunana lako wataku yauman ụna fihi ila Allah nyango hii ebo nyana ita abona rondo muli ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون ọlọmọ náà bí iṣẹ àbúrò ẹka tìrọsí kọlọnà ẹkọ àbúrò ọnà ẹyìn ọ̀nà wà mẹ́rin wí àyànnà wọ́jọ́kù yọ̀ọ̀mù tójà òun ìlú ìlọ́lọ́ ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون إني إذا ما أدعو كيكيري hadith na sahih wuce kere in rai shi aya da aya nan ne wattaku yawm turja'una fihi ila Allah ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون أقولك عليه الحديث أنا أقولك عادي من الشيطان اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا أنا أنا بعد المكسة إن رأيك حلال حرام أو كن رأي أوضع أعين so all ministry اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دين أول من الجاهلان إذا أنا أنا أنا أعلم إذا أنا أنا لا لا وأنا لا الكهرام وأنا لا بمعنى أنا آية آخر آية تفريحية أدري من أيك أنا الله هنا يدعم أقول قول ما ينام ìjámi lè gbẹ̀nà na medina ẹ̀rùn ne yake ẹ̀rùn ìjẹ́ nǹka tẹ́kù yọ ọmọ tó jẹ́ ọwọ́ na fi yí ilẹ̀ lọ́n ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون ويرى سبحانه وتعالى دعوة إن القرآن من نبتعد ذاك توحيد ابن جمال جرى ذاك توحيد عرب ذاك عبد الله بن عباس رضي الله عنهما سيدنا عمر معه الزكاة سورة النصر إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا إذا بلاد من أخوات هناك سورة نصر ويتي وتنسي كرناصر ويتي ويتي ويتي ويتي to da mutarban shi ne bukan ka aya nan bima na suratul nas ona sabbi bi ke da alquran abdullahi ibn abbas ana take ake naka isa ko mutum ruwa ne ne umuru ra ta in sura nan kọ́sẹ̀gbò akọ̀wé hẹ́rọ ní islam ló tó ní tawhid lọ́mẹ̀ta àwọn ẹ̀rẹ́ tó òzó mùsùlùmí ọmọdé rájà anásùlá ọ̀lùfàtì ọ̀rọ̀ àìsàn náà fẹ́ olú na fi ìdí ní láhà kúwájú àwọn ẹ̀rẹ́ náà ní islam dára kó àdínà fún mùsùlùmí فسأقولكم اليوم فصدوا الحمد ربك واستغفر نمر يعولها كمم يعولها وقوى واستغفر ويجيلي إني إنو عن التقصير لو عادي هاتي أقولك أقول لك ناقوم إنه كان تواب فدبلت نقاط كأصبنا أنا كنت مرهاجة شيخ الإسلام ابن تيمية رحمه الله إني مجموع فتاوى أني كل ملائكة علوم القرآن أفكار سدام أنا كابان رهين يناني dɔkɔn ale n'a ta sura tuna sɔrɔ yan ɔnɔ bɛ ikɔ bɛ mili kile fɛn joli dɔ bɛ ta joli kɔ b'a nɔ ɔn tun bɛ waati fɛ ɔn n'a ta diɛ ma kɔn tula kun den na wa tuma tɔ ale kun ni mati wɔn de tula kun dama den na joli dɔ bɛ joli kɛ sariya fɛ k'o yɛ ko sariya wa wa. هناك واتقوا يوما ترجعون فيه الى الله ثم توفى كل نفس ما كسبت وهنا يظلمون هذا نو دي لا تراث نيجي تدي اللي تدي ايوه انت تجي القران ان شاء الله تعالى يني ما الى إذا مريا كلام إذا يبغى إذا يتعاون إذا يقرأ بسم الله أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إذا تباينتم بدين إلى أجل مسمى فاكتبوه وليكتب بينكم كاتب بالعدل ولا يأبى كاتب أن يكتب كما علمه الله فليكتب والمؤمن الذي عليه الحق وليتق الله ربه ولا يبقى منه شيئا فإن ربك فيها أو ضعيفا أو لا يستطيع أن يمل هو فليمل وليه بالعدل واستشهدوا شهيدا من رجالكم فإن لم يكونا رجلين فرجل وامرأتان ممن ترضون من الشهداء أن تضل إحداهما أن إحداهما فتذكر إحداهما الأخرى ولا يأبى الشهداء إذا ما دعوا ولا تسأموا أن تكتبوه صغيرا أو كبيرا إلى أقسط عند الله وأقوم للشهادة وأدنى ألا ترتابوا إلا أن تكون تجارة حاضرة تديرونها بينكم فليس عليكم جناح ألا تكتبوها وأشهدوا إلى تبايعكم ولا يضار كاتب ولا شهيد وإن تفعلوا فإنه فسوق بكم واتقوا الله ويعلمكم الله والله بكم وإن كنتم على سفر ولم تجدوا كاتبا فرهان مقبوضة فإن أمن بعضكم بعضا فليؤدي الذي كنا أمانته وليتق الله ربه فإن أمن بعضكم فإن أمن بعضكم بعضا فليؤدي لبئتم أمانته فإن أمن بعضكم اتق الله فإن أمن الأمن فإن أمن بعضكم بعضا فليؤدي الذي يمنى أمانته وليتق الله ربه ولا تكتموا الشهادة ومن يكتمها فإنه آثم قلبه والله بما تعملون الله أكبر قبل الكفر الحمد لله رب العالمين الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين آه أنا من أمان anyị otu ndị nke aka nne ya nịka a na-eri nne iriba ọ ma kere lọgọta mmadụ nke ọrụ ama ọdị ndị mara mmadụ si na ahalị ndị lọgọta kuran kene ya nka na esi ha ndị ya nwere ihu kwuo n'ihi na na-ere naanị ìwà ìgbẹ́ ọmọ ìtùbọ̀ ní ọ̀tá ńlá bánányá ní mímọ̀ ẹ̀ tẹ̀rẹ̀ ìnira yín ìjọmúlẹ̀ àti ìfúrọ́pù bákàrà tẹ. Dima káwọn ní kò mú ìtùbọ̀ ní ala ọkà àbúrò náà ìkọ́ nílùú halakọ̀ yamhakullahu riba wọ́yọ̀rùbí sọ̀dọ̀kọ̀. Bíi ka wọ́yọ̀rùbí bẹ́ẹ̀kì ìjọba rẹ̀ tó yamhakullahu riba wọ́yọ̀rùbí sọ̀dọ̀kọ̀. Jọ̀sùmá yà ti lúgà sọ̀dọ̀ yẹn. A ti riba riba lúgà sọ̀dọ̀ orí ziyada ọ̀yẹ́ dàtó so ilé ilé tó dé mi ní ìjà ni lọ́sí kọ́ bẹ́ẹ̀ hàn iye náà dé mi ní ìtòkè ìtẹ́lẹ̀ta ìyá mi máa kó lọ́wọ́ ìrẹ́jà ìmúlùkà ẹ̀ ní ìyá náà ní ìjà ìyá náà ní ìbíyà ìyá mi. Isa wẹ̀ mẹ́ta, ebi wàá nyẹ́ kìnnìkan báyìí náà, àwọn ọ̀rẹ́ máa gara ju wọ́n alákọ̀ọ́. ويرضي الصدقات فانا ويزيد في الصدقات مريد عبد من صدقه نظر ما انا اقول لك كده ده مريد صدقه لنا صدقه هنا انا في كل مريد عن جمله كلام في كل مريد هل ادلكم على التجاره هو له التجاره اذا ده مريد يريد الصدقه الى ان يريد واسع جميل الله ذات جهاد الله يتعاون يمحق الله الربا ويربي الصدقات ربا زيادة أما زيادة سيئة أريد أقول أنا كان أودي أنا الربا أنا مريعة عين القرآن أنتم صلى الله عليه وسلم أعنيسا هنا ني أنا كريان أنا ريبا so hadith jana ne on summarize that ọka ọ̀rí yádán bí yádì láàrin transaction sakọ̀rì yádán bí yádì then alimislu bilmislu yádán bí yádì dáhùn fún ìgbà aka tuntun ní ìgbà ìlọ ọ̀sá ilé ìyàdọ̀ àìkéjọ rẹ̀ wúlọ̀ máa dọ̀ ọ̀rọ̀ yìí ǹdẹ̀m lẹ́kùn náà rẹ̀ máa ọ̀rẹ́ rẹ̀ kuma alimẹ́sìmẹ́ bẹ̀yẹ́sìmẹ́ ẹ̀sì ìgbàlọ́sọ̀ ní máa ẹ̀ka ọ̀nà tó ń dàgbà pẹ̀lú ẹ̀rọ ẹ̀rọ alimẹ́sìmẹ́ bẹ̀yẹ́sìmẹ́ ìsọmọ́sọ̀ rẹ̀ ẹ̀kẹ́fẹ́ náà mẹ́sìmẹ́ Now this kilogram of rice, right? Eh? When it's on his 20 kilogram of rice. Now that when he took at all, if you don't know you, ma, so rice is bigger than around you. So, air kun yang we, and a very misleading, misleading, ẹ̀rẹ̀ ra ìṣẹ́jú nípa wà fún un lójú ọ̀rọ̀ tí a àza ra ìṣẹ́jú ọ̀rẹ́ kìí nì dàkà ẹ̀rọ hmm? pèsè hàn náà níbi ìhẹ́ dáadáa ọ̀dọ́ rẹ̀ fún un abúlé mi yé mi ìbúra náà wà ẹ̀ka rice náà òrùgọ́nyà òrùgọ́nyà bóyá náà ọgbọ́n ọdún kó six fifty kó ẹ̀rọ ọgbọ́n náà ẹ̀ bí ẹ̀rọ ká ọ̀rẹ́ mi lékè náà lù so ẹ̀mìrẹ́wà náà ní ẹ̀rọ six fifty ní ní tó dídáyò láìsí ìgbọ́nyà. ذلك كده جامع بيتفق لا تظلمون ولا تظلمون عشان عشان هو يحذر يدا بيدا المثل بالمثل بنت الفضة آه، الذهب بالذهب جولد بالجولد والفضة بالفضة فضة وفضة طيب. بعضهم يقول ماذا يتجاه ومعنى لك لأنهما جوهرين نفيسين لأنهما جوهرين نفيسين ذات أغلب الثمن ẹnì ìlà jọ̀hálẹ̀ ẹ̀sẹ̀ náà tẹ̀ fúfú gbọ́dọ̀ ní sísọ̀rọ̀ the oppression ẹ̀sẹ̀ náà ká àbọ̀ ọ̀rọ̀ ẹ̀ kẹsẹ̀ nínú ìlú ìlàlùbọ̀ ní ẹ̀rù na fi ṣe ìlú ìdènà ìlà nípa nínú bẹ́ẹ̀ka ọmọọ̀rọ̀ rẹ̀ ẹ̀nà ọ̀rọ̀ ha ṣe mọ̀tọ́ yìí ẹ̀nà ọ̀rọ̀ ṣe lẹ̀ kẹ̀hẹ́ náà ti tọ́ àyín tíríkọ́lù ìjọba ìlànà jọra rẹ̀ yìí nàfẹ̀fẹ́ yìí lẹ́nà ẹ̀rọ lẹ́yìn asamaniya zatu saman fi agla ẹnlẹ́rẹ́ ìtọ́nà ọ̀rọ̀ àti ìgbé pé ẹ̀yẹ́ ẹ̀yìn inú mọ̀ ọ̀rọ̀ dàkàtọ̀ ọ̀kàrẹ́ náà lẹ́nà ẹ̀rọ náà ọ̀nà lọ́kàrẹ́ náà kọ̀ rí dọ́là ọ̀rí sáwọn sáà lẹ́nu ọ̀rí ṣèfà ọ̀rí náírà and kobo and so on and so forth because it's an adult people we pay ọ̀rí. أما بس وين الناس من المهم الذهب بالذهب والفضة بالفضة أقولك كاد يجي يقول لي أما كم لون نايرة نايرة كوب tó wà hẹ́kàn ìdí ìdàrí kó wà sẹ́yìn jẹ́ bọ̀rọ̀ wà fẹ́ ìjọba ní ti gírì wà sí gírì ní because a nyere mmeka ɛnɛ kodo koro na ama ɛni bangladesh nigeria a sɛ kɛnɛ ti ni world bank ɛyi e sɛ kɔmu na gold lɛyi of gold a sɛ yi ni tɔ ni world bank ɛdɛ e ma tɔ gold na ni silver a yi e ni silver ɛni swiss bank. أين أنا أبناء أين أنا أفضل عمير أين أنا أفضل عمير يقول إني إيه كنا كانت عباد ذاك يا ولد أنا أفضل لا غالي قبل أن يوم فأبواب لكم الذهب بالذهب والفضة بالفضة انتم تملك وهي شاورة لكن والحنطة بالحنطة والتمر بالتمر والشعير بالشعير والملح بالملح هنت شعير تمر الملح عشان الإسار هنت الكمر آه، تمر دبي ẹ̀kẹ̀bọ̀ náà yẹn ní sọ ìdìbẹ́ wà lọ́wọ́ tó lọ́wọ́ ìdìbẹ́ ara ọ̀tá wọn ní erí máa ẹ̀mẹ́ ìdọ́lẹ̀ jù ọ̀hẹ́ ọ̀ ẹ́ wíjọ wà lùkà jù sani ibrahim ẹ́ ẹ̀yìn tó samur devindo sani ibrahim adévindo devindo ọ̀hẹ́. شعير بالي سمع سمع سمع سمع الى مفرد عباني لن ايه لن اقو كمان اقو ما هي على الملايس لا ينسان وصايا ان احضرنا قال انا بجال هي بجال انا هريكو اتوقع عن هنو عبانا هنا دولي لن اتقول بيانا تيجي لها هون then ati almumu ano bil mil alkama ho alkama devino devino sha'ir anọ sha'ir ano to ano daka ibana wana lehe ya ni shehu islam mun taymiya okay ana eh, nasu wọ́n ní àrọwà dáyẹ̀ ń kọwa tẹ́lú àrẹwà dáyẹ̀ ń kọwa tẹ́lú wọ́n àti alkama ẹ̀ lọ́nà ti dé nìyẹ̀ wọ́n iṣẹ́ tí ẹ̀rù ká dé nìyẹ̀ náà ìrẹ́ ẹ̀kẹ́ hàn náà ẹ̀kẹ́ hàn sáàmù báyìí ká ẹ̀họ́ náà ọ́ ọ̀nà tí wọ́n lè kún tó ń lè máa nìkan àdọ́rọ̀ náà jẹ́ bá ká yín kọ́ rírà yín láyé local right foreign right ọ̀rẹ́ níbi náà ló wà àdọ́rà bó wà fún kọ́lọ́ máa ti foreign right níbi náà ló kúrò àìsí olórí ọ̀tọ̀ dáàmì ìrìn ọgbà wọ́n ti ń wọláhì ìbá ọ̀nà yẹ kì í bá wà náà àrìgbẹ́rẹ́ àwọn ìfúyọ́lẹ́ǹtì seventy two ìyẹn akọ̀rọ̀ rẹ̀ anákìlú ẹ̀yìn òkú ìpẹ̀lú àǹtọ̀nù ọjọ́ rẹ̀. akùnkẹ́rẹ́ àṣírí àtọ̀ fọ́lẹ́ rẹ̀ anákọ̀rẹ́ fọ́lẹ́ rẹ̀ ọ̀nà ìlú ìlú rẹ̀ sọ́lá rẹ̀ rẹ̀ báwo ẹ dẹ́gbẹ́ ìjánu ìtọ́rọ̀ rẹ̀ ní ìrẹ̀mọ̀ anáwó nineteen protein náà kọ́ ẹ̀rẹ́ ẹ̀yìn. anyị na-eche mkpọta na abụghị enyi ga mgbe ọzọkwa onye ga agbọtụrụ nwa kwọdịtụ onye onye ga na-ebere n'aka ojiji dáwọ̀ na dákọ̀ọ́ akọ̀ sọ́rí náà na wà rẹ̀ ọ̀nyára kẹ́ náà kọ́nọ̀rẹ́ ọkọ̀ bẹ́ẹ̀ni mẹ́yìn ọkọ̀ èyí na gbọ́nà jíra ìsàlẹ̀ kọ́ wàlú fọ́rí náà. ọ̀dọ́ àti fọ́rí náà yíjọ náà wọ́n ti ló wàá tún ní àbọ̀ rìbá ana kejì lórí àwọn ọ̀nà dàgbà ní tán bẹ́ẹ̀ nìkan lórí mi ọ̀ bá a kókò fún wọn wá ẹ̀ ètò ìmọ̀ nìyẹn ti ọkọ̀ wájú wàá ti tún ìrìnà fífi náírà náà wá bẹ́ẹ̀ ní fífi náírà ẹ̀ ó bẹ̀rẹ̀ ọ̀ ọ̀ ọ̀ ọ̀ ọ̀ ọ̀ ọ̀ ọ̀ as far as Islam is concerned, whether it is Sharia. Àbúrò àti èrò ká ẹ̀má mani ṣọ́ iná mi ẹ̀rọ kàtà bá mi àgbọ̀wọ̀n ní ìlú ìgbà ìgbókò àṣìṣọ́ iná náà kọ́ òmúrì ìlú bẹ́ẹ̀ láìpẹ́ ní èkó ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà abiremi tọ sọrọ ọnụ wa asị ọrụ mejọ ka enyi the same cleana aka ẹhọ ẹhọ ẹkẹ hẹsọn ọrẹ ẹhọ ẹkẹ hẹsọn sẹbẹ látọsí mú náà wọlá tó nà mú iye náà kú ni ẹnu rẹ bi na nọ sáà wé ẹhọ bí ara tọjú obìnrin máa kọ mẹrin lọsọ máa ṣe yàn rẹ bí kò dé ní ìlú ọ̀nà náà ń kóró bá ní one five lọ sí ẹgbẹ́ náà rán ọ̀nà náà ń kóró ní two hundred lórí ní ẹgbẹ́ náà sọ̀rọ̀ ayé rán. Bíní kẹrin kọ́là mẹ́wọ́n máa dì ọ̀nà ọ̀dá ó three hundred naira sí oṣù báṣì lè ní kóró dé kóró jù. Dáà sí three hundred naira kẹ́nà rẹ̀ yìí wẹ́yìn lórí yàrá ọ̀nà náà three hundred naira ọ̀rẹ́ ìdáwọ́ sí lóògì ìwọ́ báà fẹ́ mi kọ́ra anaka nyɛ ɔrika ɛdi ɛdi nira ii anaka nyɛ ɔrika ɔna yɛrɛ la nyɛ kɛntɛ yɛrɛ fɛ wahala ma mɛ nana ɔdɔ bi yan abiri ayi kele mu ɔnɔri bi yɛ nya olùgbà náà wọn lọ náà náà ìtura náà olùgbà international grade one olùgbà of gmsd product forever new product FMC affected the river. Sheikh Islam Hussaini Rahmanullah ọ̀rọ̀ àmúlò ilẹ̀ GNLN in internet check www.islamtoday.com àti www.fatwaonline.com ẹni ìrànlọ́sọ̀rọ̀ tó ní bí ẹ̀yìn ìjẹun ìlú dẹ́kọ̀nọ́yà pyramid of the rebi the rebi program ọ̀dẹ̀bá àmà mẹ́rin sí all gnld all ssp ọ̀nà ẹ̀yìn mẹ́rin ẹ̀bà ọ̀yẹ̀ àná wà ẹ̀yìn ọ̀ ànàmọ́ mọ̀ àná àwọn business wàhálà máa ń sọ wàhálà Islam, you are supposed to be the division maker. Ilé àmì yìí kó ìwé ẹ̀rú náà wù tó wà náà. So ẹni lẹ́nu ẹni tẹ̀ náà kan, wọn náà bí ìwé jẹ́sẹ̀ to become a member. Náà kó bá àdó wà náà. Ọ̀dọ́ ní kọ́ǹtì nínú dọ́kọ̀ náà yàn yàn. Bọ́ọ̀yọ̀ twenty naira, ẹ̀wọ̀n náírà yìí náírà twenty naira wà náà so àwọn náà dín ní ẹ̀yẹ dání vẹ́sẹ̀ retail consumer wọn dé break àti sẹ́nẹ̀ orí directly the wholesalers then ẹ̀ ti rí ìjọba yẹn within short minutes now náà bá ní ọdún mẹ́fọ́ tó náà ìka ẹ̀ náà mọ́ àná ẹ̀ náà sáà fẹ́rẹ́ àmà mẹ́yìn wọ́n náà ń ká ìrọ̀ ẹ̀gbọ́n àdó náà ń ká 200 naira. da cikin jirgin yana wannan amma mai misbih eh ka ọba ọrùn dọ́nà nìkó lónà ojú ẹ̀rẹ́ náà náà ní wọ́ta bẹ́ẹ̀ni tí wọ́n bẹ́ẹ̀ náírà lówẹ̀ lónà rẹ̀ tó ń tẹ́sí náírà ẹ́ then bílẹ̀ mi àbẹ́ ìnáwó náà ndụ ń kàárọ̀ ọ̀tá yìí ẹ̀rẹ́ ká nílé wà ní àpò

now àkókò yàrá rẹ kọlọ bẹẹ náà wọn àwọn ọmọdé fún ìdáwọ àti fọtí náírà dáa wọn rẹ kọ àwọn ènìyàn ó kọrẹ kéńté bí náírà rẹ fẹ náà rẹ two hundred plus forty náírà kanáà wọn àwọn ọmọdé fún ìdọ́rí two forty ṣe ẹ̀wọ̀n náà dé twenty náírà yẹn náà lóṣù náà ní two forty bẹ́ẹ̀ ní ẹ̀rẹ́ kọ́ àmì sáà ìlànà èkó now ẹni lẹ́sìn ẹ̀rọ àwọn àdìsá yẹn. ẹnì rẹ nọ náà wà dé lẹ́nu ìṣèlú ìṣẹ́mi ló wà ní ibi ìṣeré dẹ̀ẹ́nẹ́ nana ní ibi ìṣeré. ẹ̀rọ náà ayé wọn ní ọ̀nà ẹ̀wọ́ ẹ̀rẹ́ kò náà ẹ̀rọ náà ẹ̀ẹ́nì ni wọ́n mẹ́rẹ̀ fún ìkú bọ̀ sí wọ́n á sọ̀rọ̀ nínú ìgbéra bá a rẹ́gbà rẹ̀ èyí bá àtọ̀ bá àtẹ̀mẹ́ ọ̀nà ẹ̀wọ̀n tuntun fẹ́ fẹ́ tó náà. sọ́dà ọmọ yẹn náà rẹ̀ jẹ́ ilé amú èyí so àmàní ní gms àmàní ní fnc àní pnc ẹnẹni ní the chinese aspect abẹ́nibẹ́ abánilẹ̀ rìjà ana kàdáfì orí yìí kẹ́nìyàn ṣe o pyramid of business wàhálà jahannam ọ̀yẹ̀kọ́ ṣẹ́bi ọ̀nà kó ìgbà international gbogbo one business. so that the control ọ̀rẹ́ bọ̀bá rẹ̀ unnecessary that control now. ọ̀rẹ́ ìfúnná ti pé ìkì ẹ̀ ń ṣùgbọ́n ayé nàìjíríà dání bọ̀ ní dáná àìjá kan ẹnikẹ́ni rẹ̀ rẹ̀ as gnl government ẹnìyẹn. Then when I just work when you direct contact with, with the website, Kuma with any water, There then I'm a director, Emily, professor of cosmetic medicine, Prof. Emily Onadia Brown. Bí wàá díẹ̀ ti kọ́, ìgbà díẹ̀ kọ́ àwọ̀ ọ̀tọ̀, fact then everything máa mi. Yẹ́n pé yẹ́rẹ́ ìdílé ẹ̀bọ̀n ní orí ìdílé. láìkí nàìjíríà lọ́nà kan láka wọ́n ọ̀dà ń dé kúrò jáde orí ọ̀nà orí ọ̀nà yìí ya nínú brown brown fi á ń ṣe. Àdé tí bílíọ̀nù náírà dẹ́kun blọọkù àníyàn dẹ́nà na dẹ́nà yẹn dàrẹ́tì bílíọ̀nù. So ndị e were kwanye masịrị ndị Islam ọ̀nà ìdílé ka agụ ọ̀hẹ́ is sacred. àkókò sacred domori ìkọlù protest rẹ that sacrilegiously domori dọ́nà tààlà dọ́mà ní kó àyà rẹ ọ̀rẹ́ gbọ́ kọ́bẹ̀ rẹ gbọ́ kọ́bẹ̀ rẹ for further information you can browse one of these websites yẹn àwọn onítọ̀ tafsir ayájẹ́ àwọn olè www.islamtoday.com www.fatwaonline.com Allah Akbar anduna yawa ti gote da abana to ko ba ta ko ko ba mai mu hala wa yi mai yi ta ana ko ni ko anáìka ẹnẹ tóbò ní rẹjúdẹ́gbẹ̀ náà ní òjì tí a ń ṣe tẹ́lì ẹnẹ ní kó gbèlúdà rẹ̀ anyi anayi antilipemic tea wíyí wọ dáadé antilipemic bẹ́ẹ̀ni àwọn anyi lipid enough àwọn anyi fat ẹnẹ obesity tó wẹ̀ wíyí wọ dọ́ ọ̀hẹ́lẹ̀ dá anyi náà ọ̀hẹ́ ìkẹ́sí òyìnbó ni wọ́n. prof yóò wọ́n akọ̀rọ̀ ní ẹ̀sẹ̀ ẹ̀kọ́ ìkẹtẹ̀lẹ́ ìwọ̀ rẹ̀ jù ẹ̀ máa gbọ́ ka ẹ̀mẹ̀ wọ́n nyi mú nìkan when you want not nine. So, and the commission is 600 naira. After that, he said the no one plus the customary, customary wahala of the border charges to any 600. But Nigeria, the ancient Nigeria remittance done 1,000. ìjọ ẹ̀ṣẹ́ ọ̀bẹ lẹ́ndé ìfẹ́rù èyí bí òní step náà step náà is a vicious cycle of poverty that you continue to ascend and become more impoverished you you become nothing but an absolute pauper bí wà ní pauper àti tẹ́lẹ̀ nǹkan you can never when when you when you are hungry ẹ àwọn àti àbẹ́ńkọ́tì jẹ́ ní ìlú àwọn òkè ní ìlú ányá ọ̀rọ̀ náà wà sòfin yọ̀dá ní hàn but dáìmù ní ní combine àwọn kọmúyàwó lóhùnjẹ bébè ní ṣùgbọ́n ẹ̀dá ẹ̀mí kọ́ wàá kọ́ ní mo ní ti àmì ṣùgbọ́n ọdọ̀ rẹ̀ ọmọ ìṣòwò náà tààlà ọkà òjòjì láti ní ẹ̀ṣẹ̀ ìtàn ní ọjọ́ من همزه ونفسه ونفسه يا أيها الذين آمنوا فكتناهم فكتناهم جاكوا أشياء إلى نرى وكبولة إلى واجوك أو واجوك أول فرع ترك يا أيها الذين آمنوا إذا تداينتم بدين إذا تبايعتم بدين إلى أجل مسمى فاقربوا وليكتب بينكم كاتب بالعدل ولا يأب كاتب أن يكتب كما علمه الله فليكتب وليملل الذي عليه الحق وليتك الله ربه ولا يبغض منه شيئا فإن كان الذي عليه الحق سفيها أو ضعيفا أو لا يستطيع أو لا يستطيع أن يمل هو فليمل وليه بالحق واستشهدوا شهيدين من رجالكم فإن لم يكونا رجلين فرجل الثاني ممن ترضون من الشهداء أن تضل إهداهما وتذكر إهداهما الأخرى ولا يأبى الشهداء إذا ما دعوا ولا تسأموا أن تكتبوه صغيرا أو كبيرا إلى أهجم ذلكم أخفت عند الله وأقوى للشهادة وعدها ألا ترتابوا إلا أن تكون تجارة آجرة تديرونها بينكم فليس عليكم جناح ألا تكتبونا وأشهدوا إلى تبايعكم ولا يضار كاتب ولا شهيد وإن تسألوا فإنه فسوق بكم واتقوا الله ويعلمكم الله والله بكل شيء عليم يا أيها الذين آمنوا ما هي أنا كودو إذا تداينتم بدين ومترمنا إتا أنيكا أني إيري أني كنا إيري أنا مرينا كنا ونين ìlà ajali musamman na wọn mana ìkàtà àjò ààyè ajali musamman ajali náà ìkà ààyè rẹ̀ ẹ̀ka bíọ́nì ẹ̀nu màrú dára yẹn sọkùbíù àtẹ̀rẹ̀ أمر أن يا أيها الذين آمنوا إذا تباينتم إلى عجل مسمى فاكتبوه أو منزل amadu murika bidai we ahora tile omo nso omo nso mi kono tora tere tere idai iya yo sana akaran an kumurika yi wa ma min dabati fil ard ولا طائر يطير بجناحيه الا امم امثالكم لا وانت اي عبدا èyí ọ̀rọ̀ èyí bá bẹ̀rẹ̀ bá anábìbí ayé ẹ̀ka ara ètò ìdè bá wà bọ́lá bọ́lá. Dọ́kítà lórí ka ẹyẹ ní ìbá ń gbé orí orí orí ní ìbá ń bá. Aláyé ní ìbá ń bá ń bá. Ẹni wọ́n ti tètè ẹ̀rọ ìta wà wọ́n àwọn ètò ìdí. náà ti ìwé rẹ̀ ní ìlànà kò ló fún ọjà nìkó àwọn olóòfò wọn yàrá ni àwọn olóòfò wọn náà ẹ̀ka máàrà ana ẹ̀ka wọ́ọ̀rù dúkù adé ẹlẹ́yìí ẹ̀yẹ ìfẹ́ wàá kọ́ mi kó ìfẹ́ tìlú náà ẹ̀rọ ilé ìwé fọ́ọ̀rù. Wẹ́ẹ̀ka ẹ̀rọ kọ́ ìdòwú yìí ń bọ̀. Ògbó náà àbíjọ́ náà ìṣẹ́ ẹ̀yà sáàmù ẹ̀rọ àbíkọ́ àbíjọ́ lóòdì ọmọ ìṣẹ́ ẹ̀rọ ìgbìyà ní aláṣẹ nàìjíríà إلا أمم أمثالكم أنا أمر لذلك الله بمعنى أني أمة إيجا أمة إيجا أمة إيجا أمة إيجا أمة إيجا أمة إيجا أنا مدهن ọmọ ìkọ̀ ní ìbẹ̀rẹ̀ rẹ̀ ọmọ ìgbà sọ̀rọ̀ ẹgbẹ́ta wà láàbá ẹ̀rìn yàtúwèrè àfẹ́ ẹ̀rìn ìfẹ́lẹ́rẹ̀ ìlú anáìkò èyí ọmọ ìgbà ẹ̀rìn kẹsẹ̀ gbìjà náà hẹ́rì gbéra wà láà hẹ́rà ẹ̀yà sọ ọmọ ìgbà ìjà gbìjà náà hẹ́rì ó ọ̀rẹ́bẹ̀ ìlú ìyẹ̀sọ ọ̀dọ́gbọ́ ọ̀rún yàtúwèrè nínú ẹ̀sà ìlànà ọ̀rọ̀ èkó ẹgbẹ́ nínú ilé ìwé èdè dáná ọ̀rọ̀ náà ṣe náà bẹ̀rẹ̀ pa ọ̀nà náà nínú nígbà ẹ̀ẹ́dẹ̀ nígbà àgbègbè bí ilé ìwé ọ̀nà ìwọ̀n mọ̀ anáwọ̀ sí ní ìjọba gbogbo náà rẹ̀ ọ̀nà ìwé ìjọba náà ṣe rẹ̀ ṣe wá sí ọmọ àká anáwọ̀ mọ̀ ya ìwọlé iná amánú ìlú àgbẹ̀dá wa ń jẹ́ ìlú àgbẹ̀dá mùsùlùmí fàṣubú ọ̀tọ́ ni jáàbù àmọ́ olórí ìjọba náà ọ̀nà ọ̀nà بعد الزكاة تكاد بكى يا أيها الذين آمنوا إذا تداينتم بدين وكان إلى هذا المسمى تكتبوه عمري كثيرا وليوزع بينكم كافح بالعدل ما سلعين أسمعنا وما رسلت آتر بعت هذا العدل إلى إلى إلى إلى أتبع رسل أتبع رسل bìláàná ẹ̀gbẹ́ kàkà inú wa ń sọ mọ́ra ọ̀hún náà jẹ́ ìlú rẹ̀ ọ̀hún náà jẹ́ ìlú rẹ̀ ọ̀hún ìlú rẹ̀ ọ̀hún náà wọ́n ọ̀hún náà jẹ́ ìlú rẹ̀ ọ̀hún náà ìfún ìlú yìí nígbà yóò náà tẹ̀lé bí ìdí ká ìdí sí iná àyè mi bọ̀ ìlú àyè mi náà ta ọ̀rọ̀ ìdí ìlú rẹ̀ ẹ̀rọ àwọn yóò dúró. Jùlọ náà láti gba àlẹ́ rẹ̀, máa bẹ̀rẹ̀ ní sábẹ̀lẹ̀ ní sáàmà àwọn àti àwọn. Ìwé náà ojú tó bá ń nà. Lẹ́nu ẹ̀rọ máa ń sáré. Ààrẹ tó mú nígbà. Nǹkan ṣe ìdásílẹ̀sí, bàmá yóò fún ìlànà ìgbà. Àwọn ọ̀sẹ̀ rẹ̀ náà ìgbélé قالوا فيه والله يقول لنا ينتجه يعني انتباه اجيزها الا من كان الكورة ومرات ثم يقول انا خوفا وانت صدقت خير لك يا صدق انا ومن ذلك انا الجدع اما اظن الجدع نعم لنا الجدع وهي بارد المجهد ìyá mi yẹn yá bọ̀ àná ìlú ìlú àná ìlú àtẹ̀lẹ́ àná ìlú ìlú ìlú wàlá àgbàtà tó ń yẹ kúrá àwọn ọ̀rọ̀ ọlọ́tẹ̀rẹ̀ ìjọba òmìnir kọ̀tí yìí bàtẹ̀rẹ̀ kama alama ilẹ̀ láti kí ìrọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ bá nínú ìgbéra rẹ̀ kìrọ̀ ọlọ́tẹ̀ ìjọba bẹ́ẹ̀ àti ìlú bukọ́rọ̀ ìyá ìyá wà á fún kama á fún aláhùn ilẹ̀ ولم يلم ظلم ولا دواء أجاو عامل وسيم كما علمه الله أنا كمل من نبي جاي وما قال يا رب الناس اللي جاي ناو إذا ما ما كلا يلم الذي عليه الحق أنا كم هذا من الزمان أنا كنت يقول أوعى اليمن كلام الله إيه بيت أوعى كلام إيه كتلاتة amma ya yi mala muhammad jabi ana yana suna jabi number 31 na now dunin da yin da ake hira sun ci jawar ini ìhànà ni kejìlélógún ramadan ìrìnàjò tó ti ṣe àwọn àjẹwò ìfẹ́ náà sáà ní seven to two thousand two thousand and seven onímọ̀ àbọ̀ ẹni dáàrí sàlàbíyà mọ́tàdá ìmọ̀ jùmọ́à domin ka san ma shi wa ihani ya abu da yake yake cikin nan wajen bin annabi alaihi wasallam ọlọ́run táwọn ọ̀nà àtàǹtẹ̀ ọ̀nà àtúnyẹ̀wò ọ̀nà àti àpẹẹrẹ ọ̀nà kan ti fẹ́ bí wọ́n tẹ̀lé ó lè mọ̀lú mọ̀ àbá ilé náà mọ̀ lẹ́yìn kò áhùn. dan àwọn náà ìjọ àgbà wọlé ẹ̀sẹ̀ pẹ̀lú àhàrẹ̀ wọlé ẹ̀sẹ̀ الله àhàrẹ̀ bẹ́ẹ̀ náà ní ìmúlẹ̀ náà ìta ọmọ ìmúlẹ̀ náà. àdá àgbàdo àwọn ọmọdé àwọn ìmúlẹ̀ náà ń gbèdé nìyẹn wọn. ọ̀pá ẹ̀mí jáàmù ọ̀tà àtẹ́fẹ́ ọmọdé ọ̀ní jáàmù ọ̀tà àtẹ́fẹ́ ọmọdé àwọn ilé kọ́ọ̀tù náà nílé ìdílé rẹ̀ ó kà sí ọ̀tà ìlú jáàmù ọ̀tà àtẹ́fẹ́ ọmọdé wọ́n kà sí ọ̀tà ìlú àtẹ́fẹ́ ọ̀ní jáàmù ọ̀tà àtẹ́fẹ́ ọmọdé ọ̀ní jáàmù wọ́n jẹ́ pẹ̀lẹ́ ìyá ọ̀hún ìdílé ìyá ọ̀tà àtẹ́fẹ́ onídjáde ọdẹ tó ń bèrè lóde ọmọ tó ń bèrè lóde onídjáde ọkà tó ń bèrè lóde ọmọ tó ń bèrè lóde ọgbà ayọ̀ ọgbà wọn ní ọgbà tó ta ìyá náà tó tẹ̀lé lóde ákẹ́rẹ́ tó lóde lóde lóde àbẹ tó bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ jẹ́ wọ́n ta ń bọ̀ tó ń bẹ̀rẹ̀ lóde yẹn ká á tó ń bẹ̀rẹ̀ lóde èyí bí wọ́n yìí náà náà wọ́n lè wọ́n ti wá ẹni kò ní ọdọ̀ ọ̀rẹ́ ولا يبعث منه شيئا àtẹ́yìn tẹ́lẹ̀ ìka àdàjì náà dàmí àdìgbò pẹ̀lú ẹ̀yọ̀ ẹ̀lẹ́yìn ọ̀nà أنا ẹ̀nà ìpè ẹ̀yìn ìyẹn lè gbé jù إن كان الذي عليها ففيها أنا الكام أنا بكام ومتاع الإخوان أنا الكتبية أنا كأمر إيه رب نوع على Safi you then normally Safi ọlọ́run ta ọmọ but but ọ̀hún wọ Majnun ọlọ́run ta ọmọ bọ̀rọ̀ yẹn òmùlẹ̀ náà kàkà òmùlẹ̀ náà kàkà mú kí ẹ̀ dà dáa tó yín ìmúlẹ̀ ìgbà ọdún tó yẹ. Safi yìí lẹ́nu ọ̀rọ̀ ọ̀hún nìkan ọ̀hún ẹ̀ ẹ̀ wá a náà àlàwà ọ̀nà ọ̀gbọ̀n na ọ̀nà tí wọ́n lọ bọ́ọ̀lù áwùdọ̀ ìbàdàn àkọ́ náà kọ́ kò ẹ̀nà kọ́dọ̀ kò ánà kì jẹ́ ọ̀nà kò kìí ọ̀nà ẹ̀yàrá ọmọ rẹ̀ then èèrè ẹ̀rọ mọ̀ sí ìdúró dàmọ́nà yìí ti lọ́dọ̀ yìí ọ̀rọ̀ èkó bẹ́ẹ̀ ní kúkà nìkan àwọn láyé sàfihàn àyè lẹ́yìn bẹ́ẹ̀ ní kúkà nìkan lọ́dọ̀ yìí láti mú kẹ́rì ẹgbẹ́ ẹran àtàwọn ọ̀gbọ̀n àìkọ́ ọ́ọ̀nù sábà dìkìrì tó ọ̀rọ̀ tó yẹ mọ̀ òkú tó tọ́ tàbí yóò lè lè rẹ̀ nínú ìrògbò àrùn ẹ̀dà ọ̀gbániwáhàn àbàbániwáhàn ọdún ẹ̀kẹta ọ̀wọ́n náà nìkú jáde ẹ̀wọ̀n náà ọ̀rọ̀ náà wá jẹ dọ́ọ̀mẹ́ jẹl abdul dọ́ọ̀mẹ́ rírì ọjọ́ ẹ̀jẹ̀ àtọ́kàtà ọ̀gbọ́nà jẹ́ ìmì ọ̀nà àlọ́jọ́ ìwé owó ìwọ́ ọdún ẹ̀rọ kẹrẹ́mọ́ dáa dáa nílá gbèdé nítorí ọ̀mẹ́ ìpìtì واستجيبوا شهيدين من رجالكم دان إجاما تسر وانا ذكر لك وانا ذكر لك وانا سنان إجاما نصبه دا تسر دا نزن با واستجيبوا من شهيد من رجالكم شهيدين شهيد من أنا كأيضا من رجالكم إنا نرونا أم أوني دا أمريك شهيدين أو كاكو شاهدين ṣáhìdẹ́yìn ọ̀gbẹ̀wọ́nà díòmù ṣẹ̀hìdẹ́yìn ọ̀gbẹ̀wọ́nà díòmù àmá tó mọ̀ níbi ṣé ìgbàtí kò bá lọ́pá aná ìka ọ̀nà stọ́ọ̀mù ẹ̀ẹ́ náà díòmù ṣẹ̀hì ẹni ọ̀nà ìka ẹ̀bùn ìmẹ̀tẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ní ẹ̀ẹ́mù yẹ̀kí ìlú náà hàpù àmà àyìn òní gbẹ́nà ìjà ìjà náà tẹ̀lé pé àná àyìn ti tẹ̀sẹ̀ náà ní ọ̀pá ká èrè ẹ̀rọ náírà náà ọ̀kọ́ ọ̀rọ̀ èkó dáadáa òní rìn jáde àbẹ́ ìkólé ẹ̀yìn rọ́jò ìrànà ráàmù kálà báwo náà ti ra ọ̀nà wàá tó bẹ́ẹ̀ wò tó lè lẹ́nu òní rìn jáde pé ìrànà rìn jáde bẹ́ẹ̀ rìn jáde àmà rìn jáde mọ̀mí mọ̀mí رجالكم كبر أو أمرين فإن لم يكونا رجلين أنا أتاك إزير النظر إذا أنا كيف بضد ومن يفعل الويل لم يكون أطفت وأنا كيف أنا ويل أوه بسيط فرجل عشان رجل وامرأتان أكيد ونينيها ọyọ ní ọmọ àtàkó ó là máa tẹ̀sí lẹ́kọ̀ọ́ wọ́n lè hàn ìdáta fẹ̀ínlám wújúdá ẹ̀zẹ̀rẹ̀ ìgbọ́ra ọ̀pá tó ká bẹ́ẹ̀ ní sísáì ọ̀nà rọ̀bà dáa ẹ̀zẹ̀rẹ̀ èyí sọ́nà rẹ̀ máa bá ọ̀yìn dáa àwọn ọ̀rọ̀ tó ń pè àìsí èyí sọ́nà rẹ̀ máa bá ẹ̀zẹ̀rẹ̀ ẹ̀hẹ́n dáàsì ọ̀nà orúkọ yẹn àti bẹ́ẹ̀ náà rà. Àmọ́ àbúkọ mọ́nà bá ta ńlá yàkúrú náà lọ́ọ̀ta tó mú jìdá. So ọ̀rọ̀ mi, yàá kó ọ̀nà ọ̀rọ̀ bọ́gbọ̀n ọ̀dọ̀ ẹ̀jẹ̀. Owó lè yí ta ọ̀nà orúkọ náà mi fún mi sáyìn náà ẹ̀kú tọ́ ẹ̀yìn. So it is not a prerequisite. Ẹyẹ bá bá ìfẹ́ ẹgbẹ́ ìdọ̀mọ̀ ìfẹ́ báyìí. Ọ̀nà ọ̀rọ̀ ẹ̀rọ náà wá dìfẹ́ ẹ̀dàká òwúrẹ́wé sọ́nà ọ̀rẹ́ra ní ìkó omori ọ̀nà ẹ̀sẹ̀ ní ìkó lóòdì rẹ̀ ọ̀rẹ́wé sọ́nà orúkọ ní àtúnṣe ní ẹ̀rá títẹ̀ lọ́nà ẹ̀sẹ̀ èyí èmi ògbóyè ẹ̀sẹ̀ ẹ̀rẹ́ ní ọmọ ẹ̀wọ̀rẹ́ òṣèré àfọwọ́mọ ìnágbẹ́ lẹ́yìn rẹ̀ iná náà kẹta ẹ̀wọ̀n ní ní wájú ẹ̀wọ̀n náà ẹ̀wọ̀n náà tó ẹ̀kẹ́ ìrẹ̀lẹ̀ ìrẹ̀lẹ̀ ní èdè ìrẹ̀ ẹ̀wọ̀n náà tẹ̀ já wá ọmọ èyí ìgbọ̀n ìgbà ìgbọ̀n ìgbọ̀n àyíká ní máa tàgbọ́ náà nínú ìṣúwọ́dá dáàrùn yìí dé ìwé george ọ̀rẹ́kọ̀ọ́ ọ̀nà bíi george ọ̀nyẹ́fà so ojú àjọyọ̀ gbàtà tẹ̀wọ́n náà síbẹ̀ náà lọ́nà ọ̀dọ̀fọ̀ aláwa ní ní islamic court anáyí alkọ́dí sẹ́rìí náà ẹ̀kọ́ ọ̀nà rí judge bá judge lè ti jáàbọ̀ sí ìlà ọ̀nyọ́ kàkà ọ̀nyẹ́ lọ́nà tó wà ní bọ̀ọ̀ká ọ̀nà tó ní jọ̀dí sáré so ọ̀nà ìdúró kan ìfẹ́ náà ń ka ọ̀rọ̀ iná sọ̀rọ̀ tó kọ́kọ́ rẹ̀ ní ipò rí ilé mi ní má tẹ̀kọ́ àwọn òkè búkún náà rẹ̀ tó lọ ẹ̀ náà ìjọ yín ló kọ́rẹ̀ sílé ìjọ yín ló di ilé kọ́rẹ̀ ní ìyàwó rẹ̀ náà tíwáì ẹ̀kẹ́ náà wà á kẹ̀kẹ́ náà báyìí náà kí ọyàn kúrẹ́ rẹ̀ jẹ́ ẹ̀sọ́ náà tẹ̀lé àti lọ́yà tẹ̀lé bí lọ́yà dídò oye amẹ́ka àápọ́ ní lọ́pọ̀ ẹ̀nẹ́ yúkátá ọ̀ẹ́jẹ́ ọ́dá ìjìrì jíjù oríjìjẹ́ dá oye ní fún ẹ̀dẹ̀kọ́ ọ̀yẹ́ wọ́n ní ẹ̀kọ́ ìpì ajé wọ́n abẹ́dẹ̀ ní lẹ́gà lẹ́gbẹ́sì ọ̀nà ọ̀bẹ́dẹ̀ rí lọ́ẹ̀ ọkọ̀rẹ́ lórí rí òkè àmọ́kẹ́lẹ́ ìkí òwúrọ̀ wíìd òtún gbẹdẹrẹ ìdílé náà mọ ọdọ màmí ẹwọn sẹni ẹni òyàbá rí kú ìlú ọmọ ìlú ya ń lọ dọ̀hún rẹ ok so iná náà ká owó èso yí ẹrù ní ìjọsìn ìdílé yìí sẹ́mẹ̀ àǹtẹ̀bínlá ìdáhùnmá tọ̀tùbẹ́tù lọ́rọ̀ ìdáhùnmá tó hù orí ọ̀rìnlẹ́rà òun lè yá ẹ̀ dọ́ọ̀fẹ́ sọ́mọ́ rẹ̀ dọ̀lá nílé ìgbìmọ̀ náà nìkìyàn èwò yìí àti wọn ọ̀fẹ́ òmìnira ẹni bẹ́ẹ̀ kó ọmọ ẹ̀ pàtàkì kíra ìgbà òmìnira òrò ní ọ̀sán ọ̀sán mọ́ta rẹ̀ wọ́n láyà pẹ̀sù ọjọ́ ìjà màdù ilé ìtọ́ náà ilé ìyẹn náà rà rẹ̀ dáka ọya ẹ̀rọ náà tí yóò mú yẹn náà lọ́ba tí yóò mú yẹn náà ẹ̀kọ́ náà ara àṣẹ ọ̀rẹ́ máa bẹ́rẹ̀ àwọn ọ̀rẹ́ tí olùkọ́ náà kọ́ náà kọ́ ìyàwó ìlú ìlú yẹn náà àwọn tó lò wà láyé àbàṣìwàdà àti ìgbàlẹ̀ náà náà mìlẹ́nu ìdá máa dúró ìjà àárẹ̀ wà láti amú àǹtẹ̀kùtù lò àtọ́nà àwọn ẹmọ àtọ́tọ̀ mi láti fọ́ màsọ́jà ẹ̀kọ́ tó ní or fifty thousand or one thousand or twenty naira a lè rọ ìwọ àtẹrẹ ilà ájàlè dáàtẹrẹ dáàjù máa ń tọ́ anáwàfẹ́ ìjọ. ọmọdé bọ́nà sáàni ọ̀kà zálìkún akṣọ́tù ìndàlọ́ ọ̀sán ni ọ̀nà ni ọ̀nà jẹ́ orí ẹ̀ ìnẹjẹ ẹjẹ ìdí ọmọ yìí wà ákúwámú lè ṣe àádá ọ̀nàrẹ́ mi kàtà mi ti ní dos business ẹ̀hún kọ́ ọmọ nìyẹn. wà á dín náà allah tẹ̀sán ọ̀nàrẹ́ sọ̀rọ̀ bẹ̀rẹ̀ pé ìwé náà mi ká báyìí àtúrò rẹ̀ ti nàìjíríà ká bí wà ní rẹ̀ دمر كثر إلا أن تكون تجارة هاجرة تديرونها ẹ̀rọ rẹ̀ ìwé náà ìwé wọn àtẹ̀yìn ní ana ẹ̀ka ti já wa tẹ̀ tábìrọ̀ ìwé náà àtẹ̀yìn náà ẹ̀ka ẹ̀ máa ní sáà ní sọ̀rọ̀ ẹ̀hìn oye yọ ọ̀họ́ na títí náírà gómìnà ìwé títí náírà ọ̀nà òtù já wa tẹ̀ tábìrọ̀ ọ̀nà ẹ̀yìn ìdìbò àtẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi fún àdàkọ́

ọmọ ìpínlẹ̀ ọ̀tá àná wọn náà kàrẹ́ ọ̀tá rẹ̀ ọ̀tá ọmọ àná dọ̀m hánì ọ̀tá ọmọ àná dọ̀m hánì. Dọ́mọdé ọ̀tá ẹ̀ ń wọ́n yẹn mú àṣẹ ní Nàìjíríà ilé lọ́wọ́ àná ilé owó ètò ètò. Then àwọn àná Bàlẹ́jà Alẹ́kì Dìná Aláfẹ́ Kùdù ẹ̀ ń yíyá láwọn nínú wẹ́ẹ̀rẹ̀ rẹ̀ ní ká wẹ́ẹ̀rẹ̀ wá àṣẹ ní. Báwo ni ká àyín ẹ̀mẹ́kọ̀ òhóró wọn? tana buɗaye ita na al'istisna an al'istisna mustafi dan al'istisna mustafi an istisna na ta wa abu da ni istisna abu da ni al-mustafna min aka abu da ni general irai da ni exceptional case wani ke general case biyar da ni general irai irai bai tẹ̀sẹ̀lẹ̀ ara àti ìgbésẹ̀ náà kéde ní ìgbèrè ìgbèrè yẹnsẹ̀ jẹ́nara nù. Daka anyi hadiza wani turu sọ̀rọ̀sọ̀rọ̀ ka anyi anyi ka anyi asalam aw asalam asalam aw salam ẹni ẹni anyi kini nyɛ anyi ɔnà bi ka ìwélu duka anyi wani hisa wani kuma a wannan tsawon ina buwan yana rubutu da ọdọ ta àwọn di àwọn gbàgbé wọn yàn án àdó ta five thousand pounds wẹ́ẹ̀kì ọmọ afẹ́ ọ̀wá ẹ̀ máa tẹ̀sí náà nìyọ́ ìdá mi yọ wọ́n ti kéré mi ò gbé rẹ̀ àárí ọ̀là àti ògbé rẹ̀ àmájẹ́ ògbé rẹ̀ àmọ́ ní ọ̀dọ̀ nípa ajé ìwọ́n máa ní àtẹ́lám áwọ́ àtẹ́lẹ̀. ara àti ìwọ́n náà fún ìwọ́n ní ẹ̀rọ ìjọ yìí don tó mú kọ́ ọ́wà ẹ̀ pàlíyé fúlé sí kéyìn màálù wọ̀wọ́dì màálù ìlà àjàlè màálù. mẹ́rin ní ẹ̀ka àní méjì àdá ẹ̀hún mẹ́jọ náà ẹ̀ẹ́dẹ̀ká àlú bọ́ǹdù lọ́nyàm dáwọn ìtọ́rọ inú kìlógíráàmù àánú then ilẹ̀ ajali màálù na wọn pín hàn ní ibi ìṣirí dáàbọ̀ tẹ̀lé ó kò bá tẹ̀lé àná àbúkù hánà ọ̀nàrà rẹ̀ mú bí ìjà tẹ̀dárántì bìdẹ́ni ilẹ̀ ajali mùsẹ́fà tọ́kùtù bí ìgbà tó tẹ̀lé في بيع في تجارة إلا أن تكون تجارة حاضرة تديرونها بين قولي ومساكم هي المستثنى هي المستثنى منه وأشهدوا إذا تبايعتم ضمركم تهون وزاح ولكن الدنيا لن يزاح هناك wà á wúni fúlàbù kù ní sílé gbéra àkéde pọ́ọ̀bù rẹ̀ lóko wà nípa ni ọ̀rọ̀ àti ọ̀nà ọ̀rọ̀ wa tó lè tọ́ ẹ̀ fìnnà ọ̀rọ̀ wa ń sáké pẹ̀lú à fifty naira dọ́ọ̀ wa tó àyàn náà ibi ìbùkà máa hẹta ọ̀nà lóṣù wà á ṣe tó kí ìjà tẹ̀ báyà tó àyìn lè wù láì bù wà á ṣe náà nìyẹn. dikorọs wáyé ìwé yìí nìkan ti rí ẹ̀kọ́ tá a mọ̀ nyẹ̀rẹ̀ kó dikori dikorọs ọ̀rẹ́ kó wáyé dikorọs tọ́hìn dikorọs. Anyi transaction náà iná kan náà ní prof eya prof ká bẹ́ẹ̀kẹ̀ ó ti di àná. Àná ni wọ́n àká rò láti di prof ọ̀rẹ́ nǹkan. Àkókò máa bìí nìyẹn nìyẹn ah bọ́sì. Ìdá kọ̀dọ̀ kàbí lè ṣe prof. tó ọmọdé ayé ta ní kò sí ìjẹnẹ wà á ti dú ìjà àtẹ̀bá yá sí. wọ́n ti wọ́n ní ẹ̀hún ìbẹ̀jú bí ẹ̀ máa ó tàbí náà ní ìyá kára ẹ̀dí ọ̀mùtà rìjì bí ọ̀mùtà kù ìyá ní ìwọ̀n. ẹ̀yà yín ní ìwòye kí hápìlì kí ẹ̀yìn ìwòye kí ni ẹ̀nà. lọ́sí wẹ́rẹ́ ẹ̀rẹ́ ọ̀hún ní ìtòsí yàtúrẹ mẹ́rin ǹdẹ ìlọ bẹ̀rẹ̀ àyẹ̀dẹ́ àwọn ọ̀nẹ́rẹ̀ ẹni ọ̀nà ẹ̀hẹ́ mẹ́rẹ́ kan dáná kọ́ ní dìkòrò láti dìkòrò sáwọn àyẹ̀ ẹ̀dọ́ kẹ́dẹ́ àwọn ọ̀nẹ́rẹ̀ ìrẹ́nu lẹ́gbẹ̀dà mọ́mù ẹni ẹ̀ máa ń ìzọ́lì ìzọ́lì ọ̀hẹ́họ́lì àbámá ẹ̀ àmọ́ lọ́wọ́ àmọ̀kọ̀ ọgbọ́n wọn ní ìdè òṣèlú ọmọ ìkọ̀wà àṣíjú ìlú ọ̀sẹ̀ àbúkù ibi tẹ́sán rẹ àìnà wọn nílò ìdúnà olóyún wọn sọnà olùdí olùdí ìjà bẹ́ẹ̀ mẹ́lẹ̀ sọnà kọ́ọ̀sì pọ́blẹ̀. àwọn ìgbọ́nà tí a bá kan wà láàyè sọ́ọ́rọ́ káfí wọn wà láti hì kí o sọ fún ìrọsọ lẹ́yìn. wàá sọ́ka yorùbá ọ̀rọ̀ káfí wọn ẹni bẹ́sọ̀ ọ̀hún ni dọ́rọ̀. ذكر جنا دوري فعل معلوم بمعنى أسا أو ما تريدا أسا تلقى تقول إنسانا تلقى أو تريدا أنا أنا دي لما تكون تقول because أنا نقول هذا أجل نقول ده كلام أنا إذا كان بس أنا because ولا بس جبت تنقلها وجاهل ولا يدار فاس ذلك اين يدار ذلك عبار يدار ذلك سنة سنة مجهول بمعنى أفكر أن تكون ترجع أفكر أن تكون ترجع هنا دين أو ما كمان ẹ̀dà kan àfọ́mà tẹ̀lé fún gbẹ́gbẹ́ra àfọ́mà bí ìsìnkú gbẹ́gbẹ́ra àríká àfọ́mà gbẹ́gbẹ́ra tẹ̀lé àfẹ́gbẹ́ àfẹ́gbẹ́ gbẹ́gbẹ́ra bí èyí olùkọ́múlì èyí kálùmọ̀ ní koran àyìn fẹ́ mẹ́dọ̀rọ̀ wà ẹ̀ń tàn aló ìlànà òfòsí kòjẹ́kòjẹ́kò àyìn àmà mẹ́rin mẹ́rin náà yẹ nìkan wàrà yóò mú òtú ibi ọ̀gbìn ọ̀nà ìkẹwàá rí omi ẹ̀ẹ́dà kí wọ́n náà kẹ́ sá dáàbọ̀ àìbá ọdún òtò ẹgbẹ́ bí kí wọ́n náà rí dáàbọ̀ àbá ọ̀sán náà nìdó kẹ̀rẹ́ ẹ̀yọ. ọ̀ọ́dẹ mobile ọ̀wọ́n náà kẹ́ sá bí tó ń kọ́tọ́ tó ẹ̀ bí àná èso pẹ̀tẹ̀ lọ́tọ̀ àkọ́ náà dìde mùdá àti nǹkan tó ń tẹ̀ ọ́. gbogbo domin subhanahu wa ta'ala doka wattaqullah agawa nyama ni mo yini wa yu'allimukum Allah kada ka umri na do ni ni abi tay abi wi tenen yu'allimukum Allah ilm tijab ilm al-ittisal abi ilm abi oye oye oye ota oye aban والله بكل شيء عليم يا عبد الله anyị tafafi anaghịka emhemya enyere nọ ala nka ihe na ihe ka ọ dịrị ka wọtakụlọ wọlụ alimkulọ bụ nyama emori domori abụmụta ime ana kọwa nyama emori yi ya domori abụmụta wọlụ ọbụ kulike in alim wa ń kọ́ ẹ̀dà èyí náà wọ́n ẹ̀ àbí ìbàlágà ẹ̀rẹ́ ẹ̀rọ náà jù àtẹ́kùn wà ìtẹ́kù fílù táì fílù táì ẹ̀hẹ́ wà òfíìdì húnná sọ́là ó ìtẹ́kùn wà bẹ̀rẹ̀ according to the tanzil dubai yẹn lè wọ́n mọ̀rí àgbọ̀mọ̀rí ọ̀dọ́ mọ̀ta ìmọ̀ náà matulubu mi ẹ sọ́ọ̀nù ọ̀kan náà ló mọ̀ ní ó wà nyẹ́mu yìí ta ọ̀rọ̀ ní fún àkàkọ́ ààyè tọ́lọ̀ bí lè tọ́lọ̀ then jọ̀wọ́ tọ́lọ̀ sọ́nà màdùdù ọmọ màrúkọ ọ̀nà wa ọ̀tọ́kùnwá ẹ̀kọ́ ní ìjọba yóò alim yóò alim ó e, yọ limu yóò alim kò mú lọ. ọ̀gá mi yà kárí. يعلمكم الله أمركم عن الطلب جواب الطلب دائما مجزوم أهل مرفوع أهل يعلمكم يعلمكم الله لا تتركون عن علمي منهم لأن يومكم أليها منك أن يوى ذلك واتقوا الله ويعلمكم الله kọ́lá ẹ̀rọ àmì ẹ̀yọ́ nínú ẹ̀hẹ́n. So ọwọ́ ẹ̀nà bá àdó àná wọ́n tẹ́kù wá yóò alẹ́mùkùmùlọ́hù. Wọ́láhù bí kúrò jẹ́ ìnà lè. Ẹ kọ́ ẹni rẹ̀ wọ̀ lọ́hù. Yóò àni wọ̀ húwa bí kúrò jẹ́ ìnà lè. Àní bí ìlú tọ́lá jọ̀ọ́ bí tọ́lá. Ẹ ẹ̀rọ àmì ẹ̀yọ́ nínú yíyẹ sọ ẹni kó gbèdé yẹn náà kà kà because ẹ yà wọ wà á wọ sáyẹn nọ how many days ta ọ̀nà ìfẹ́ àjẹ́ nà ányọ nà ìfẹ́ àjẹ́ sàn ẹni kàpọ̀ ọ̀lọ̀ fẹ́ ìfẹ́ ẹ̀ wọ́n ti nù dàn ìfẹ́ àná àání ìfẹ́ ilé ìfẹ́ mi yẹ lọ ìfẹ́ mi nìkẹ́ òsì báyìí ìfẹ́ yẹ náà lọ́wọ́ sí yín ìfẹ́ ìrẹ́jọ́ mi إنما يخشى الله من عباده العلماء أذن أوصلا العلماء قائما بالكذب وأولو العلم قائما بالكذب هذا إلى مريم الله طب أقول لك جملة من جملة أي جملة أطلب وهو هلم أظن جملة متفرقة جملة متفرقة أنا ك واتقوا الله جملة ويعلمكم الله جملة والله بكل شيء عليم جملة تدوي أنا قوي كان وأبني عربي تدريس كلاس ذهب الدم وانتلت العروق وثبت الأجر إن شاء الله واتقوا الله جمل إليه النعم ويعلمكم الله إليه النعم والله بكل شيء عليم أبانا ما يجيكم جلالا ده الله تعالى أنا كملك وإن وإن منهم لفريقا يلقون ألسنتهم بالكتاب لتحسبوه من الكتاب وما هو من الكتاب من الله وإن منهم لفريق يلقون ألسنتهم بالكتاب لتحسبوه من الكتاب وما هو من الكتاب لم يلقون ويقولون هو من عند الله وما هو من عند الله ويقولون على الله الكذب حكم هذا الى مين يجي يجي كلما انا بك سجدت بطن انا اقول كذا بنا بك سجدت لا وين يدوا هو دوا هو وهو عمر سبحانه وتعالى ركع وإن كنتم على سفر ولم تجدوا كاتبا ولم تجدوا كاتبا فرهان مقبوضا فإن أمن بعضكم بعضا فليؤد الذي احتمل أمانته وليتك الله ربا ولا تكتموا الشهادة ومن يقتلها فإنه آثم قلبه والله بما تعملون أليم وإن كنتم على سفر إجعنا القوى إليكم ولم تجدوا كاتبا دا أوسط وسطه أيضا السلم السلم أيضا وسطه أما أهل

wà ní èyí tó ti gbà tètè lọ́rọ̀ ẹ̀yìn ọ̀nà àti lèyìn ẹ̀yìn ọ̀nà àtẹ̀lẹ́ta ọmọdé sọ́ọ̀rì parí hánú makuwedo àrọ́hán omi ni mọ́tìdé gbogbo pé wọ́n ṣe wà máa rọrùn wọ́n á kàn dé rè one thousand wọ́n àgbà ọ̀nà rẹ̀ wàhálà seven thousand. àyíká ti dùn ó máa ń rè é ní àwọn. wọ́n á kẹ́kọ̀ọ́ yẹn ó kẹ́lẹ́ ká ó yí nínú dùn yẹ rọ náà nọ nọdánù àìrò ń náà nàní nà wà sáwọn lórí ìjọ wa tòun ní náà kórè ní ìjọba àtẹrísà ahórẹsẹ ẹyìn ní ìlú ẹyìn náà àtẹrísà farihanu makbul lọmọdéka anyi ẹgbẹ náà nǹkan náà ti jẹ makbul ẹnà ẹkọ wa dọ lọsọ títẹ rọra àpò lọsọ sani ọmọ ọdẹ mi wọ́n kọ̀ fún ọ̀tọ̀ ọ̀nà rẹ̀ wọ́n kọ̀ fún mọ́tà náà mọ́tò ìjẹ so agbawo ọ dípẹ́ǹdì wo ìrọ̀rùn náà ọ̀ lè nìkan tó jù ọ̀rọ̀ kan fún bẹ́ẹ̀ náà rẹ̀ ló kùn mọ́ ajá mi wọ́n rẹ̀ ọ̀rọ̀ ajá mi ọ̀rọ̀ ajá ọ̀nà kó máa hàn gbogbo hàn fifty naira. the army na ba àdúgbò gbà dọ̀ wàá ayé ọ̀wọ́ nẹ́tẹ́ ẹ̀wọ́n náà sọ̀rọ̀ ayé ọ̀wọ́ nẹ́tẹ́ tó rẹ̀ níwájú ti báyìí ayé ọ̀rẹ́ nẹ́tẹ́ tó rà ọ̀ lómìnkà àmà nínú sọ̀rọ̀ àwọ̀ sọ̀rọ̀ ẹ̀dùn dọ́n àmà rẹ̀ tuntun láwù dọ́n ní ìdílé yìí sọ́ọ̀nì yẹn gọ́nà ẹ̀ka dá káàkà kẹ́mẹ́ bí tẹ́nà rẹ̀ ọdí one thousand rẹ̀ ní ìdílé yìí ìhíwàsí next month twenty five sọ oṣù ṣe. فإن أمن بعضكم بعض أمرت أمر عليهم أظن أن الجسر فليؤد الذي أوتمنا ومن سيطرع بعد تنرفر كان هنا أظن أن الجسر أظن ترجع فليؤد من أوتمنا أمانتنا أماننا كيف نقول والشابه إلى ما يمكن إلى ما يمكن

ìyá ayẹyẹ ọdún mọ̀lẹ́kà fún jẹ́nà ìlú àfó àfóǹzárì zozete kaame ومن يقلها ربنا يكون سيدنا تدهدا فإنه آثم قلب أنا هكا أنا أنا لا أنا لا ريبي أنا لا بسي أنا لا إذا مهم كم هنا لا هو نكاية من دمريها أنا لا تفعل الله مالي نسوى مريم مالي أنا مالي ẹ̀yìn ọ̀kan máa sàkúrò lájò ìyá yìí wọ́n tí wọ́n ti lọ sọ́lá nǹkan alá ìnàfẹ́ jẹ́sọ́dé ìdásọ́lá ha وإذا رمي رمي الجسد كله وإذا فسد فإنه عازم قلبه إذا عزم قلبه عزم كل جسد إيه؟ wàláhùn iná sáàmà lónà á ní pẹ̀lẹ́kìtì ara olóyìn kọ àbúkọ́ náà mi nínú rẹ̀ àsánìyàn náà mi àtúnmì dàbára àtúnmì yorùdára àtúnmì nàgbọ́ àtúnmì àmúrúkọ náà ẹ̀yà pẹ̀lú wọ́n sì mú ní tún ọ̀rẹ́ mi dákòókò ọ̀zọ́ bẹ́ẹ̀ pẹ̀lú ọ̀zọ́ bẹ́ẹ̀ máa ń sọ́n dáhùn ọ̀rẹ́ bẹ́ẹ̀ pẹ̀lú ọ̀zọ́ yìí wọ́n ẹ̀kọ́ wa tẹ̀sẹ̀ wọn nígbà sí ọ̀ don ra tsoro ga kace mai ci umar ya kala yin nan mosgate ka wani ta mosgate wa hore wani ko don su kace ba zan yi amma da ke rogo su saje wani ga ga wa to sai mun zuwa wannan imana a ti mosgate ko di ne ka tsarisa so min babil aula sai fa fi jo wani yanyan ribon ba ta sálù ọláyìn sálù ọláyìn náà wéèrè mi mọ̀ wọn náà jíjá ẹ̀ máa mọ̀ kúrò ìwé àkúrà náà àwọn yẹn kọ́ wọn àkúrà náà kẹ́ni wéèrè mi jíjá ẹ̀ máa jíjá ẹ̀ máa mọ̀ kúrò ìjọ náà abàbòkú náà bí máa náà mo gé ìjẹ́ náà kàfi dọ́ọ̀ ọ̀yíká jẹ́ náà kàfi dé ìwé ìṣẹ̀lẹ̀ rẹ̀ tó ujenyenye jambo hili basi mama ana kata watatu na mwenye ndio kutatu wale za kuna mwenye asa kutata ila ndio huko asa kuna ona huko kweli ita isije ana kujenya hizo hizo ni kwa ikera because hizo ikera mamake ira sawi oni ndio nani anacheza wa sawi ndio nini ndio anacheza dáta ẹ̀rí tẹ̀lé tó máa ń anáwọ̀ bá bẹ́ẹ̀ yẹ ìdẹ máa ń dò sákọ̀ ọkọ̀ kòrò sí àmìbájú. na ẹ̀rí tẹ̀lé tó ń rìn ẹ̀yà kúkọ́ ìgbẹ́ ìdè kòrò nígbà tí àwùlá ọ̀rọ̀ yẹn kó ìgbẹ́ ìdè kòrò. أبوتيري أمر يوم الأسعود فاستفيدوا وليقتل وليملي أبدا بين الأمر بين الأمر بعد ذلك تعارفنا بين القرآن الأمر أو على سبيل الوجود دول على سبيل الإرسال أمري سيادة خط كمان obe ọ̀rẹ́ ìmọ̀ ẹgbẹ́ àjùlọ ìjẹ́ ń dá kọ̀máǹdé mọ́ ìrẹ̀dá ìta ọ̀rẹ́ ìmọ̀ ọ̀gá ìta ẹ̀kẹ́ náà ìbá na abẹ́ náà sábà wọ́n jọ àbámi mùsàhà ẹ̀wọ̀ àjù mùsàhà jọ ìdílé ìrìn ìṣẹ́ ẹgbẹ̀rún àmì ọmọ àǹtẹ̀lẹ́gbẹ̀rún wẹ́ẹ̀mì wẹ́ẹ̀rì àmáyà àyìn ìwájú kò dáná o ọlọ́run náà ṣe é tura o ó lè fi léèrè ìwájú dẹ́rù kò tún lè fi ẹ̀rẹ́ kà máa máa nọ́rọ́ tá àti wúwo ó fi èyí ṣe ọ. wọ́n ti sọ ìṣẹ̀lẹ̀ ọ̀la yìí bàtà àyìn ìgbà ìṣẹ̀lẹ̀ àti àwọ̀ sí ìyàwó ọ̀dọ́dọ̀ yìí náà. now finally three christians àti àti ìyàwó ìṣẹ̀lẹ̀ ó bó ni màá tẹ̀lé ọlọ́run rẹ ọ̀rọ̀

wani ne ba kenan a gwada ka ruwa da shi personal job ne ma wallahi oh in yana ka wa wa wa mai ga hana ma ai da ta biye jara ruwa ko ruwa karare mara biye ke ikora biye da tsara ene ne jini na bayani aka gwada mu ko abin da ko sai gobe أنا أتريد جل أنا أتريد جل أنا الحماس أن أنا كما كان أنا إيه؟ ويل لكل إيه أنا وفي همز أنا هو ويل أقول له أنا ku da أنا mata ne أنا mi aljiba أنا ta dukum an ya kula nahma ahi meidan a ikwale da ta yari ọ̀nyàrá òwúlé ìdílé iṣẹ́ ìní ọ̀rọ̀ tó gbọ́n tún wá because ọ̀rọ̀ dá ẹ̀rẹ́ màríọ̀ haram ọ̀lùkọ̀yọ̀ then ààrẹ ẹ̀rẹ́ rà ọ̀rẹ́ méjì ìkọ̀rọ̀ àmì rẹ̀ ọ̀nyàrá then àbíkọ́ náà hàn yàgbọ́n náà rí èyí tí wọ́n rẹ̀ kọ̀rọ̀ àbí. so orí orí bìọ̀là orí bìọ̀là ilé náà kò mórí èdè ìjọ́rù ìjọ́rù náà kọ́ òdó ní pẹ́rẹ́ wàá ká kọ̀rọ̀ ọ̀sẹ̀rẹ̀ ká òní mi nìyẹn bẹ́ẹ̀lì àdánwìnrin náà wàá máa ṣe ọrẹ bẹ́ẹ̀ sábí omi tí kò ní àrò bí omi àbẹ́nìyàn ẹ̀fọ́ máa ń bẹ tí ọ̀jọ́ ètí ètí ẹ̀wọ̀n yẹn bá then ẹ̀wọ̀n yẹn ní tọ́nà wá dí omi àtàwọn náà nyẹrẹ ẹ̀dá àyè لا تقبل شهادتهم أبدا أنا هناك أبنزة النور dire nove inum da bi kiti kwala a hand la meter da ba yi kaduna ba shi da kuka wajen ma karam ba yesu le nan mori nan da ba yi ya e a

atọ́gbọ̀n nígbà inú lọ bẹ́sẹ̀ ṣe ìmọ̀nà dípò ìjáàmì làmọ́tìlá àlẹ́yìn bẹ́hàrẹ̀ ní bẹ́ẹ̀ta ní ìlú èjò tó ọ̀fẹ́ ìpínlẹ̀ rẹ̀ gbàwọ́ èjò tó ọ̀fẹ́ nílẹ̀ bọ́kànlá àwọn akẹ́kọ̀ọ́ nǹkan ọ̀nà báyé kú bẹ́ẹ̀ tàbí àtìmọ̀tí yẹn ní tó yẹ yà mí dáta problem onímọ̀ ní ọgbọ́n lè sàn àbúrò ìjà wọ́n tó ní problem ọ̀lẹ́ yẹ ìyá mi ìyá ọ̀nà náà àbúrò ìjà dáa ọ̀rọ̀ ẹ̀ka ní ọ̀nà ìgbà yìí lọ́ba ẹ̀ka fún mamá bákan yóò rí wúwo lónìí ẹ àmàlùfẹ́ lẹ́jẹ̀ ní àmàmẹ́ ẹ̀mẹ́mìkẹ́ dáta ẹ̀sán. lọ́dọ̀ kan kí ní máa wà bá ìyẹn ẹ̀ ní pọ́blẹ̀mù náà àbá nìtàkìlì ọ̀rí family club. iye rẹ̀ ọ̀pẹ́ ìkọ̀wé kan máa ń ọba náà náà yẹn ọbẹ bẹrẹ rẹ nù bí ká ọba náà ká ọmọ bí lè sọ ọgá bọọlù rẹ nù tó túmọ̀ nù ló mi. ọyọ fún àtàntó wàláhù àlù aláhùmá fàhìm ẹ̀yà ọmọ yẹn mú fàhìm suleiman fàhìm wàyà mú alimá balá ẹ̀kẹ́tẹ̀ fàhìm alámọ̀tàkọ́bọ̀ suyàmánà ọ̀kẹ́yàmánà. وركوعنا وسجودنا اللهم تقبل دعاءنا اللهم اطهر حاجاتنا اللهم ات نفوسنا تقواها زكها انت خير من زكاها انت وليها مولاها يا ارحم الراحمين آمين ان شاء الله وهي ذكرت ذكرها تاني مريض